sallam tí ó fi dìjọ́ alìkìyàmà olùwàmásá ka àwa náà kúnú àwọn tí ó soríire bẹ́ẹ̀ àmín lẹ́yìn náà mo kí àwọn àlùfáà níjòkóó mo kí àwọn àlùfáà tí wọ́n ti ń bá wa sọ̀rọ̀ ọlọ́run ìrò pé ọ̀rọ̀ ọlọ́run yẹ kó pọ̀ múmúlò ní kábẹ́lọ́ ńkọ́lọ́ ńkó fi ṣe ń rọrùn fún wa. èyí tí àwọn àlùfáà wa Hanbali tí mo bá tí wọ́n ń sọ ọlọ́nkọ́mọ́sá ṣàlékún ìmọ̀ àti làákà yín kó ṣàlékún àgbékalẹ̀ dáadáa yín mo ti yà síbí ní bí àfa Kàmáàlì pé ah ta ní í ṣe wáàsí tí ṣe ń ṣe rẹ́gí gbogbo tí ń ṣẹlẹ̀ ní àbí mo béèrè bẹ́ẹ̀. ẹ̀yìn tètè mọ̀ pé ara mi náà ni wa barakallahu fika wa zadaka ilman wa fahman. mo kí ọkọ ìyàwó tòní mo kí ìyàwó tòní mo kí àwọn òbí wa ní apá kìíní àtàpá kejì ìyàwó. àti ìdílé ọkọ ìyàwó mo kíra wa pé a kú oríire tòní oríire náà Olúwa ò ní jẹ́ kó di orí burúkú mọ́ ìdùnnú tí ọlọ́run ní kókó wa jọ lónìí ẹ dákun ẹ̀yin ìyá wa àlásàrí tó tán. gbogbo ntí a sì fi jókòó yàn yín ńgbò ipá wọn mọ́là musa sàbàní ni wọ́n ń ṣe nǹkan èrò pé wọn ó pèrún ká tó dìde yàn yín àbí bẹ́ẹ̀ kọ́ fi wá tọrọ àyè lọ́dọ̀ àwọn ìyá wa ní gbogbo àwọn bàbá náà ẹ dákun ẹnu tá a dúró ọ̀rọ̀ tọlọ́hún tí a fẹ́ sọ la fi bẹ̀yìn ẹ dákun ẹ farabalẹ̀ ọlọ́run ó jẹ jèrè àwọn ọmọ yín o gbogbo yín náà lọ́lọ́run ó jẹ kẹ́ ẹ ṣe dáadáa báyìí fáwọn ọmọ ẹ rí ohun tí mo bá tí àfáà wa Hanbali ń sọ ibẹ̀ lèmi náà kàn ṣe bí à ń kàn mọ̀ sí i níbi kéwú gẹ́gẹ́ bí wọ́n ti kọ́ wa lé kéwú. pé àwọn aráàfi kan máa ní ọmọ mo rò pé ìtì mo bá òun ní ọ̀rọ̀ ẹ̀yìn ìyá wa lẹ́yìn tí ìyàwó wa lónìí náà òun náà di ìyá wa nu ọlọ́run ó bùn lọ́mọ olóore ọmọ alálùbáríkà ọ̀rọ̀ tí mo tí mo bá lẹ́nu àwọn àlùfáà tí wọ́n ọkàn ẹ̀yin ìyá wa púpọ̀ ẹ má wàá pé èé ṣe gbogbo bí a bá ti jòkó wá sí ìwà náà wọ́n rí mú gbọ́ ee ó ní ìdí tí ń fi ń rí bẹ́ẹ̀ yín ìyá wa sẹ́rí bẹ́yìn ti jókòó yìí inú ọlá tọ́lọ̀ ń dá yín òun ni pé bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan wa bá ti jókòó lónìí yìí àtẹni téèyàn rí tí fi tọrọ ọmọ àtẹni tí ò ṣe é tọrọ ọmọ ọ̀dọ̀ ẹ̀yin ìyá yìí ni ó ti bẹ̀rẹ̀ òun nìkan nú àwọn àlùfáà ọ̀jọ̀gbọ́n ló fi wò sùn ló ní al-ummu madrasa ìyá gan ilé ẹ̀kọ́ ni kéèyàn ṣẹ̀ṣẹ̀ má mọ́ ọmọ lọ ilé ẹ̀kọ́ míì ṣé obìnrin ti bímọ kalẹ̀ ọmọ rẹ̀ sì ń ríru aṣọ tí ń wọ̀ ilé ẹ̀kọ́ kan nù ó ríru ọ̀rọ̀ tí ń sọ lẹ́nu ilé ẹ̀kọ́ kan lọ́mọ ń lọ ni kódò ó ríru ìrìn tíyà ń rìn àwọn àlùfáà ní ọmọ náà ti ń kéwú ti ń kàwé lára àyà rẹ̀ eléyìí ni ó fi dàbí ìgbà tó pé ọ̀pọ̀lọpọ̀ tí àwọn àfáà bá láǹfààní àti báwọn èèyàn sọ̀rọ̀ láwùjọ tẹ̀yìn ìyá wa ní máa pọ̀ ńbẹ́ torí pé oríire tì í lọ́pọ̀ ọ̀rọ̀ tèmi kọ́ ọ̀rọ̀ anábùa Muhammad sallallahu alayhi wa sallam torí ẹ̀ rí bí ìsìláàmù ti rọrùn tó bí ìsìláàmù bá di ẹrù tó ga bí òkè fún yàn mẹ́jì ó rọ ọ lójú pé ẹrù tèmi àti wá pọ̀ báyìí tèmi nìkan ni bẹ́yàn bá yẹ ìdàkejì rẹ̀ wò ẹni ẹrù rẹ̀ pọ̀ òun lórí rẹ̀ pọ̀ ní Islam láyà nẹ́bùà Muhammad sallallahu alayhi wa sallam arákùnrin kan wá bá oníṣẹ́ ọlọ́run anẹ́bùà Muhammad sallallahu alayhi wa sallam ó ní wà nẹ́bì bí n bá tiẹ̀ ní dáadáa kan tí mo fẹ́ ṣe fẹ́ èèyàn kan láyé tí ó sì pé méjì ta ni kọ́kọ́ ṣe fún ọwọ́ abẹ́ ànábì bẹ́ẹ̀. faqala nabiyyu sallallahu alayhi wa sallam ummuka ànábì ní ìyá rẹ̀ ni ọ lọ́ọ́ ṣe fún. arákùnrin yìí gbọ́ ó tún wá padà bí ànábì sallallahu alayhi wa sallam ọ̀dà. bọ́bá wa ṣe é ṣe pé dáadáa yìí pé méjì tí mo ti fún ìyá mi ta ló tún kàn ẹ pé kí làǹdẹ́bì tún wí ẹ̀yìn ìyá wa kọ́lá sallallahu alayhi wa sallam ummuka anabi ni ìyá rẹ̀ tún ni ọlọ́ fún tí ń di méjì arákùnrin yìí gbọ́ ó tún padà wá bá nẹ́bùa muhammad sallallahu alayhi wa sallam pé ọ̀dà mọ̀ gbọ́ bóore yìí bá wá pé mẹ́ta mo ti fún ya méjì ta ló tún kàn ẹ dákun ẹ yòǹbá nẹ́bí ẹ̀yìn ya wa sallallahu alayhi wa kọ́lá sallallahu alayhi wa lẹ́lẹ́kẹta arákùnrin yìí tún wá lọ tún bọ̀ ìwà nẹ́bì mo ti ṣe é lẹ́ẹ̀kínní fún yá dáadáa yìí tọ́ sí yá mi lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta ta lọ́kàn faqala nabiyyu sallallahu alayhi wa sallam thumma abuk ànẹ́bì nílẹ̀ náà lọ́wọ́ kan bàbá rẹ̀ ẹ̀yin yá wa ọ̀rọ̀ olówó yẹ bíye tá ànẹ́bì sọ̀kalẹ̀ là ń kà sí yín létí. òun ni bẹ́ẹ̀ bá gbọ́ táwọn àfa àwọn àfọ oníjà pẹ̀lú ẹ̀yin ìyá wa o àmẹ́rù tiyín lọ́gbọ́dọ̀ pọ̀ torí ire tiyín lọ́pọ̀ jù ẹ wò yí tá a là kalẹ̀ wa sallallahu alayhi wa sallam ń dákọ lọ ṣe dáadáa fún yá lórí kó tó dákọ bàbá bọ́lọ̀ ti nu ẹni torí ńláńlá báyìí kalẹ̀ fún kẹ́rù tiẹ̀ náà wá ga bí òkè ọlọ́run ọ̀sàbòsí fún yín o ẹ dákun ẹ̀yin ìyá wa ọlọ́run ó fún yín láwọn ọmọ yín tọ́ bọ́lọ̀ ń ti di ẹrù ládàtọ́ ga bí òkè kalẹ̀ fún yín òwe lọ́lọ́run pa o a jẹ́ pé bí ọ̀rọ̀ bá di pé ọmọ yìí torí pé mi máa sọ kinní kan gbogbo àwọn ọmọ tí ń mugbó gbogbo àwọn ọmọ tí ń jalè wọn ò jábọ́ láti sánmọ o ìyá kan bàbá kan ló bí àwọn náà a jẹ́ pé bí a bá fẹ́ lò nílaka ìtọ́mọnìyàn wípé ọmọ yìí ẹ bára ìyá àti bàbá kan ló ti jáde tí ẹ ti rí báyìí bàbá pín ní ratio bí àṣà àwọn mọ́là musa àwọn tíjà ọ gbọ́dọ̀ pé ratio three to one ni ẹjọ́ tá a dà ìyẹn ni pé ìyá ni ó kó mẹ́ta nù ẹ̀bí ọmọ tó yàyàkuyà ọ̀kan péré ń bàbá ń bẹ̀ nígbà yìí mẹ́ta ń bẹ̀ ọ̀kan péré bàbá iṣẹ́ alábòsí bọ́lọ́hún ti pín nǹkan nu ẹ dákun wa náà lèmi ọba sọ̀rọ̀ o bí ọ̀rọ̀ tí mo bá lẹ́nu àwọn àlùfáà tí wọ́n ń sọ lọ́wọ́ látàrí èyí ìyàwó wa tò ní òun náà mú tiẹ̀ náà ń bẹ̀ ọlọ́nkọ́ mọ́sàájì ó wúlò fún un. ẹ wo alukur'an el-karim olùwọ́ba ọba adẹ́dá ọba àrà ọlọ́run ní gbogbo ohun tí èèyàn bá fẹ́ yà láyé kò tuntun ó fi tẹ̀lé tàwọn kan ni bẹ́ẹ̀ yẹn bá ní dáadáa lòun fẹ́ máa ṣe òótọ́ lẹ́yìn àwọn tó ti ṣe dáadáa lánàá ni irú èyí tí àwọn rí gbà lẹ́sàn dáadáa yí àti tọ̀run yóò jẹ́ tiẹ̀ náà bẹ́yẹn bá sì wá léyìn wọn òwun àwọn kan ni wọ́n máa yé gbé àwọn kan ni wọ́n máa yé jẹ òun náà jẹ́ ni bàbá wa jẹ́ tán etí kàn lẹ́yìn bẹ́yẹn bá jayé òun náà kàn án alukur'an kẹrí mo ké sẹ́yìn ìyá wa وضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين ọ̀rọ̀ olúwa ọlọ́run ní ẹ̀yin ìyá wa olúwaláàlá lànà kalẹ̀ èyí tó bá wo obìnrin mùsùlùmí ni kọ́gbá mú bẹ́ẹ̀ àmàdùn àti wá fún yín ni pé ọ̀nà ọ̀là lọ́lọ́run ó jẹ tọ̀ látàrí tẹ̀lé àṣẹ ọlọ́run àti tànẹ́bùà muhammad sallallahu alayhi wa sallam àmọ́lọ́ ní ẹran tí o daraba Allahu mathalan lilladhina kafaru gbogbo obìnrin tí ó fẹnu lélẹ̀ fọ́kọ́ gbogbo obìnrin tí ó tẹ̀ láṣẹ tọlọ́hun àti tòjíṣẹ́ ọlọ́hun olúwa ní wọn nìkan ká kọ́kọ́ o lilladhina kafaru imra'ata Nuhin wa imra'ata Lutin. ẹ wo kàyéfì ọlọ́run la fẹ́ fàpèjúwe àwọn tó kọtọ́ ọlọ́run lélẹ̀ ọwọ́ aníyàwó ànábì ọlọ́run l'example. ẹ máa wo ẹ wo hikmatun balighatun ọgbọ́n ayérayé àwa mẹ́rin tọrọ ọlọ́run jẹ́ èyí táwọn ọmọ retí ni pé bọ́lọ́mbà fẹ́ fàpèjúwe àwọn tọkọ tọlọ́run lélẹ̀ àwọn ìyàwó nàmúrúzù bẹ́yìn ọ̀dí ẹ̀ kéwú ọgbọ́n nàmúrúzù bọ́tọ̀ ọlọ́run ní njẹ́ bẹ́ẹ̀ bẹ́yìn ò kéwú lẹ̀ yorùbá yìí ọmọ pé fìrì àwọn náà wọn gbọ́dọ̀ sàdúrà fún yẹn pé ọlọ́mọsà àti ọbí fìrì àwọn náà kọ́ sàmí kọ́dà bẹ́yìn ọlọ́lé kéwú. àwọn yìí ń làwọ́ ọmọ retí pé bóyá àwọn tí kùránì fẹ́ ìyàwó kọ́rú àwọn náà olúwa wa ni ọ lọ bẹ́ẹ̀ imra'ata Nuhin wa imra'ata Lutin. ọlọ́run lápèjúwe àwọn tọkọtọ lọ́hùn tá a fẹ́ kẹ́yìn ìyá wa ó rí bí wọn. ẹ wà pèjúwe tọ́lọ́run fi lélẹ̀ ìyàwó ànábì Nuhu ìyàwó ànábì Lutu. kanata tahta abidayni min ibadina salihayni Allahu akbar. olúwa lè àwọn méjèèjì wọ́n ń bẹ lábẹ́ àwọn ẹrúsìn ọlọ́run méjì wọ́n èsì ẹrúsìn ọlọ́run lásán pẹ̀lú sọ́ọ̀lì haini bọ́lọ̀n bá kọlifá èèyàn pé ń dáadáa lè èèyàn ta ni ó disqualify ẹni náà olúwa ní káànà tá tàhtà àbìdẹ́yìn ní mí ní ìbáàdì náà sọ́ọ̀lì haini. anabi ọlọ́run ló kọ àwọn arábìnrin méjèèjì yìí anabi nuhu anabi ọlọ́run ni anabi lutu alayhi salatu wa salam awa alayhi ma salatu wa salam anabi ọlọ́run ni ọlọ́run wa lóun fẹ́ fàpèjúwe àwọn tọkọtọ ọlọ́run àti tànẹ́bì lélẹ̀ àwọn ìyàwó àwọn wọ̀nyí wa ni ẹ dákun ntọ́lọ́run sọ fẹ́yìn ìyá wa òun ni pé wọ́n bí àwa ńlẹ́ tọ́ da ìyàwó àfàlà wa kò pé yẹn ọmọ wọ̀ náà o ọlọ́run mọ̀sẹ̀ wa lérò náà bóńtì ó ti jẹ́ ìyàwó ànẹ́bì Nuhu lọ́lọ́run dákọ̀ yìí bóńtì ẹ̀ ti fẹ́ rí ìyàwó ànẹ́bì Lútù lọ́lọ́run dákọ̀ yìí olúwa ní ti bí a ti sún oríire mọ́dọ̀ wọn a ní wọ́n jẹ́yàwó ẹni ọlọ́run a ní wọ́n jẹ́yàwó ànábì ọlọ́run a allahu akbar. fakana tahuma fakana tahuma. wàlámù yúgi níyà ánìhùmá. wàlámù yúgi níyà ánìhùmá minallah shay'a. ẹnìkan sọ fún mi ń jò ní pé àṣẹ bàbá ń kàtàwọn Nuhu nù ni. lílàdínà káfàrú tọ́lọ́n lòún dọ̀rá bá mẹ́sàlá wọ́n máa ń bẹ́ lọ́rin yìí náà ọlọ́nkọ́ ọmọdéjáwò heru wọn ni. àfa kan ní àwọn ìyàwó òun jò ní wọ́n sì wo ohun tí wọ́n ṣe ọbẹ̀ àjẹkù ọbẹ̀ wọ́n sì dá lórí tíra àwọn tóun ké a máa wí ọkàn rí mọ́ tíra tíra náà gbogbo gbà. وضرب الله ضرب الله مثلا للذين كفروا ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين كانتا تحت عبدين من عبادنا صالحين بارك الله فيكم الله سبحانه وتعالى olúwa ní bá a ti sún oríire mọ́ tó ìyàwó àfáà ìyàwó wòlíì kọ́dà ìyàwó ànábì ọlọ́run khanatahuma wọ́n jà bá wọn kọ́ ẹ dákun ẹjẹ́ ọ̀ndàláyìn bẹ́ẹ̀ ni èyí ṣe tí ìyàwó ànábì Nuhu dà fáwọn tí ó wọ̀ náà khanatahuma èyí ṣe tí ìyàwó ànábì Lútù dà fáwọn tó rí bínú ọlọ́run. khanatahuma. khanatahuma. olùwà ni wọ́n jamba àwọn ọkọ wọn. Wala yugi níyà ánìmọ́. ẹ ni wọ́n àwọn ọkọ wọn ọrọ kí ọ̀pọ̀lọpọ̀ ya loni. òun ni ọmọ sọ fáwọn ọmọ pé bàbá o gbogbo Allahu ẹ eh, gbogbo èyí tó ń ṣe yẹn dádìí ò mọ̀ gbọ́dọ̀ bẹ́ẹ̀ ń bẹ̀ ẹ eh, ìwọ tó o bá ń kọ́ khanatahun mọ́ obìnrin míì fọwọ́ ara sí rẹ̀ tí ó mọ̀ bàbá yín ò gbọ́dọ̀ bá yín bẹ́ẹ̀ àbóhun náà ni ó máa sọ fáwọn ọmọ pé ìgbà báyìí ni ẹni káwọn ọkùnrin tí ń wá wọn wá bàbá yín ó ti jáde ní ọmọ tó bí ń bi tẹ̀bílígù àwọn tẹ̀bílígì ní ń ṣe kò ní já wọn mọ́ jayé áà. Ah! olúwa nírú táwọn ìyàwó ànábì lútù táwọn ìyàwó ànábì núhù ìrìn tí wọ́n rìn ẹ̀yin ẹ má rìn bẹ́ẹ̀ àmọ́ bẹ́ẹ̀ yẹn bá rìn bẹ́ẹ̀ á kẹ́ àyà yìí débẹ̀ ibi tọ́rọ̀ rẹ̀ ó já sí. olúwa ní wàlámù yóò gbìn níyà wàlámù yóò fi níyà níwọ̀n máa nínà láìṣẹ́ yá. ọparí àfa lámú yóò gbìn níyà níwọ̀n máa mínà lọ́hí kéwù púpọ̀ àwọn àfáà tí wọ́n gbọ́ túmọ̀ rẹ̀ wọ́n ti mérí pé. lámúyù kì níyà àníwò máa mi àwa ṣe é. Allahu olúwa ní ìjẹ́ ànábì ọlọ́run àwọn ọkọ wọn kò wúlò fún wọn láyé àti lálùkìyàmà. ìjẹ́ ànábì ọlọ́run ẹ̀dàkùn bẹ́yẹn bá jẹ́ yàwó àfáà ó yẹ kó soríire bẹ́yẹn bá jẹ́ yàwó àfáà lásán. Allahu akbar ó yẹ kárí lára rẹ̀ pé ah, ah, àwọn ẹ̀yà kìíní ẹ̀ mọ̀ pa àfa àlọ́kọ wọn. àkọ́dà ah, bẹ́yẹn bá láàfà lágboolé ó yẹ kárí nírìn ẹsẹ̀ rẹ̀ ya ṣe mọ̀ pé ilé àwọn àfa ń bàlí ni wọ́n ti jáde. àmóbi ilé míì bá àfa ń bàlí bá rí ń ta kò ní lè para ilé àwọn nìyí àwọn kánà tá a hùn mọ́ ọlọ́run kọ́ mọ́sà sọ wa ń bẹ̀. àmín. olúwa ní gbogbo ẹni ó bá ṣẹ̀ṣẹ̀ gbé ọlọ́run mọ́jà á gbé ni. anabi ọlọ́run lọ́kọ́ mi ọlọ́run ní kọ̀ọ̀ràn ìyàwó anabi nùhù lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́run lọ́kọ́ wa ní baálé wa olúwa ní anabi ẹ dákun bí ìjà anabi ọba wúlò fáwọn méjèèjì yìí pé wọn bá tẹrẹ ní kó ọmọ wòlíì là wa <laughs> wòlíì là àwọn ẹlòmíràn ọmọ tẹrẹ àwọn àgbàlagbà ti ṣiṣẹ́ ìwọ náà ṣe jẹ ẹ ní ti ń jẹ́ ìsìlámù nù anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni man abtaha bihi amaluhu la. ẹni tí sí ọwọ́ rẹ̀ bá fà sẹ́yìn anabi níran rẹ̀ bíbí rẹ̀ kò lè tì síwájú. ẹ gẹ́gẹ́ bí n tá n bára wa sọ olúwa nígbà táwọn obìnrin méjèèjì yìí ṣẹ̀ṣẹ̀ gbé ee eh, anabi ọlọ́run lọ́kọ́ wa kọ̀mọ̀sí wọn láǹfààní ọlọ́run ní wàkílà dìkù. wàkílà ìdí ńlá náà máa jàrìlì náà. balagatul Qur'an. Allah ọ̀rọ̀ sọ dójú ẹ̀ bálkùrá ní ti sọ. wàkílà ìdúgbùlà náà. olúwa ni a sọ fún wọn pé ó dókòó má àdàfìlì ẹ̀wọ̀nù náà má àdàkìlì bí àwọn ordinary èèyàn náà ti wọ̀ Allah ẹ́ òun ni pé ẹ mẹ́jẹ̀ á sanra wa wàláì bí ìyá Ṣàngó àti bàbá Ṣàngó bá bíyàn bọ́ bá ṣe tọ́lọ́wọ̀n àti tànẹ́bì ọmọ àfọ́ ọmọ nẹjú wo báyìí ní bá ń wà lìjọ́nà lọ ni. olùwé sálábòsí o àpẹẹrẹ rẹ̀ nínú Al-Qur'an ọlọ́run la sọ fún wọn ìyàwó ànábì ọlọ́run udkhula an-nara ẹ̀wọ̀ náà má ad-dakhilina báwọn tó rí bí yín náà tí wọ́n jẹ́ ìyàwó ànábì ọlọrun ti wọ. ọlọrun wá ṣe àwọn eléèbó wa ní the reverse is the case aya tó tẹ̀lé aya yìí wa daraba Allahu masalan. wa daraba Allahu masalan lilladhina amanu imrata Fir'aun. ẹ dákun aya Kùránì tá à ń ké fúnra wa yìí. ẹ dákun mọ bẹ̀wọ́ ẹjá lọ bá àfa ẹ àyà kèló súra kèló ó yẹ kí gbogbo obìnrin ọmọ tọ́njojúmọ́. lẹ́yìn tọ́lọ́ ń sọ tìyàwó ànábì nuhu àtànábì lùtù tán ọlọ́ni wà dọ̀rọ́bà lọ́hù mẹ́sàlán lílàdínà àmànú ìmúrata ẹ̀yin ìyá dáadáa ẹ̀yin ìyá dáadáa ẹ̀yin ìyá alálùbáríkà ọlọ́ni tí inú ò ní gbé ẹ̀san yín bẹ́ ń bi òun tọ́jú ẹ̀ sí àmọ́ ìró dùnú fẹ́yìn náà látàyé wàdọ̀rọ̀bà lọ́hùn mẹ́tàlán lílàdínà àmọ́ olúwa ní gbogbo obìnrin tí wọ́n ń bú pé wà á ṣe gọ̀ báyìí àwọn ọkọ wa fẹ́ dé àwọn bàbá kí ní ọ̀ jáde eh, olúwa ní gbogbo obìnrin tí wọ́n ń wélé yìí fún ìwọ náà béèrè nù tàn àwọn ìwo mọ́jọ́ àwọn tí wọ́n lajú tí wọ́n fọ́jú ni àwọn náà béèrè nú tẹ̀ta lájọ́ wọ́n jọ yàwó ànẹ́bì núhù khánatahuma wọ́n jọ yàwó ànẹ́bì lútù ó dókò lánàárà máa dàkìlín ọlọ́run sọ wa ń bẹ̀. àmẹ́rí ẹ̀yìn ìyá dáadáa tẹ́ ẹ jókòó bí ọlọ́run ní ẹ jókòó sí ẹtẹ̀ láti ọkọ látàrí ìtẹ̀ láti ọlọ́run olúwa lápèjúwe ti yín náà ń bẹnu alukurani o ẹ̀tún rí kàyéfì. dọ́rọ́bà ńlá ọmọ retí pé bọ́lọ̀ ń bá fẹ́ fàpèjúwe obìnrin lélẹ̀ táwọn ìyàwó wò kọ́ sí a bóyá àwọn ìyàwó ànẹ́bí ọlọ́run ọlọ́run ní ọ̀gbàbẹ̀ lónìí. lílàdínà àmànú ìmúra ata fìràáhùn mo ní kọ́dà bẹ́yìn ọ̀dọ́ lè kéwú yọ ọmọ pọ́ tọ́ ọlọ́run ní jẹ́ fìràáhùn náà olúwa ní bẹ́yìn bá fẹ́ béèrè àwọn obìnrin tó soríire láyé àti lálìkìyàmà wájú ni ìyàwó Fíráúnà náà wà. Allahu Akbar. ìyàwó ànẹ́bì lútù ọ̀gá olórí ibú ìyàwó ànẹ́bì núhù ọ̀gá olórí ibú ìyàwó Fíráúnà náà ọ̀gá olórí ire. Allahu Akbar. balagatul Qur'anil Karim ẹ̀ríbàl kùránì tí ń ta iye wá jí awálà ìka ọlọ́run níbẹ̀ yẹn bá fẹ́ wò ó obìnrin tó soríire láyé nínú àwọn first class olóríire obìnrin imura atafẹ̀rẹ̀ àwùnà ìyàwó ọ̀tọ̀ ọlọ́run tí wọ́n ń pè ń fèrè àwùnà obìnrin rẹ̀ níyàwó rẹ̀ ọlọ́run pòwe fẹ́yìn ìyá wa nù ọlọ́run sàdánwò ọkọ fẹ́ lòmíì kọ́dà bọ́ bá lóun fẹ́ kí wọn ọkọ ní ọmọ sọ fún un pé èmi ọ̀fẹ́ alásàlátù o èwo ló di bàbá tútù tó tó máa rọjú máa rántí tọkọ rí o tó ti fìràwọn náà àmọ́ bí ìyàwó fìràwọn náà ṣe jọkọ̀ wọn sọ òun do lórí ibú bí wọ́n bá gbà kọ́ sọ wọ́n do lórí ibú wọ́n lọ mọ̀ ìyàwó fìràwọn náà tọ́ ọlọ́run fìràwọn náà káwọn ìyàwó mẹ́tí ń jẹ́ fìràwọn náà sí àwọn fìràwọn náà bá débi pé ọlọ́run wo lẹ́tún ní mbòmí òun lọ́lọ́run yín kì í ṣe pé àwọn àwọn àwọn ọ̀kọ́tọ̀ ọlọ́run lásán wọ́n tún kílèmù olóhùn gan lọ́lọ́run inú àwọn ọ̀gá wa lálìjẹ́nà ìyàwó rẹ̀ ní báyìí wá ni Allahu akbar èyí táwa abira wa ni pé èyí ṣe tó rí bẹ́ẹ̀ èyí ṣe tíyàwó ànábì Nuhu di ó dúkù lánàárá kọ́ọ̀lá tó rabbi ibni li عندك بيتا في الجنة ونجني من فرعون ìyàwó Fíráúnà bí wọ́n bá ní èèyàn fẹ́ wá admission sí yunifásitì àbọ̀fẹ́ wọlé ìwé kan ní University of Ìlọrin nísìnyí ti pressure pọ̀ dé lórí tiwa ẹlòmíì ò ní kọ́dà bẹ́ẹ̀ bá lè fún un ní ẹni kọ̀ ẹni ẹni ìkọ́hún sáà ti wọlé sẹwárẹ ni tọ́ba tún lè dúró lórí pé ẹjọ́ ẹnjìnírìn mo fẹ́ bẹ́ẹ̀ bá ti fún mi ní ẹnjìnírìn ń lọ yunifásitì mi sẹ́mọ̀ pé ó ní tó gbèsè lé bíráìbù káwí o àwọn ìgbà bíráìbù yìí ní lọ́rin o àmọ́ yóò níwèé ẹ̀rí tó jingiri là ń wí jambu rẹ̀ ó pé pòṣùwẹ̀mí e rẹ̀ kò ní kẹrẹ̀ ìyàwó fìràwọ́ náà òun kọjá lẹ́bù kọ́lọ̀ ń jẹun wàlìjẹ́ náà nìkan Allahu Akbar ìyàwó ta ni ìyàwó ntú ń sọ fọlọ́ ń pé ebinili ẹ̀ńdàkàbẹ́ tán fi jànà ọlọ́run ó ti fi mí lọ́kàn balẹ̀ mo ti mọ̀ pé wà lìjẹ́nà àmọ́ o ilé kan tí ó ṣẹ́ṣì àbáńkọ́ kalẹ̀ lálìjẹ́nà Allahu Akbar ẹ́ iṣẹ́ ní jẹ́bẹ̀ ó ṣiṣẹ́ débẹ̀ ni ìyàwó ọ̀tọ̀ ọlọ́run kó ní garanti pé wọ́n wà lìjẹ́nà kọ̀ wá tó ètò wọn lè pé ilé kan tí ó ṣẹ́ṣì àlálìjẹ́nà ah. Allahu akbar ìyàwó ànábì ọlọ́run ó dùkù lánàárá má àdàkìlì ẹ̀dàkùn alukur'an kẹrin bá a bá ń sọ látàárọ̀ dalẹ́ ọ̀rọ̀ tí èsù yẹn ni ọlọ́run mọ̀sẹ̀ wálé ní tọrọ alukur'an ni èsù. àmín. gbogbo ẹni tí ń bá ti ń pé èsè bí wọ́n wí náà látànánà furasí rẹ̀ gbogbo ẹni tọrọ alukur'an bá ti ń kó àìrójú bá ọlọ́run kọ́ mọ́sá sànúrú ẹni bẹ́ẹ̀ àrùn ni ọlọ́run kó wò sàn gbogbo àwa tí kùránì òsú gbọ́ ọlọ́run níjó sú wa gbọ́ ẹ̀wà rí lè ta gbọ́ yìí náà ọlọ́run ó jẹ́ òwúlò fún wa o ẹ̀yin ìyá wa la bá sọ̀rọ̀ púpọ̀ mo sì sọ̀dí tó fi jẹ́ bẹ́ẹ̀ oríire ti yín pọ̀ àǹfààní ti yín pọ̀ kọ́dà ju tàwọn bàbá lọ òun ni ó fi jẹ́ pójúṣe ti yín responsibility ti yín ọgbọ́dọ̀ pọ̀ ju tàwọn bàbá náà lọ ọlọ́run ò ní jẹ́ nìkọ̀ọ̀kan wọ́n fèlì nínú ojúṣe wa láyé àti lálìkìyàmà ìyàwó wa tò ní eléyìí tá a fi bá wọn ìyá sọ̀rọ̀ ìyá fi bá wọn náà sọ̀rọ̀ ọkọ ìyàwó wa tò ní àwa báwọn náà sọ̀rọ̀ bọ́fẹ́ bí ọ̀sásìkò òun ni pé àwọn afáǹbàlì ti ké lẹ́ẹ̀kan tí mo gbọ́ àrìjálù kọ̀wámúná àrìjálù kọ̀wámúná alànìsá olúwa ní àwọn ọkùnrin la fi sòpó mú lérú fóbìnrin ọkùnrin ló lórí ẹbí ọkùnrin ló lùdarí ilé ẹ̀rí gbogbo àwọn ọkùnrin tóbìnrin ti gba sòkò tó ń di wọn bí àṣà àwọn bàbá wa ọlọ́mọ́sá sànú wa ni àmín àmọ́rọ̀ àwọn obìnrin bẹ́ẹ̀ tí wọ́n ronú sí ń ta kínú Al-Kùránì yìí kọ̀ lábọ̀ gbogbo obìnrin tí ń bá lè fẹsẹ̀ jẹlẹ̀ ń ta pé bàbá alámọ yóò tó bẹ́ẹ̀ a kìí lábọ̀ tó dáa gbogbo obìnrin tí wọ́n sọ fún tí ó pé òun lẹ́jẹ̀ yín lẹ́ ń yẹ ìjà tóun bá ké mọ́ a kọ́dà látara ọmọ lọ́lọ́run tí máa yọ sẹ́lòmíì ọlọ́run níjẹ́ ìyàwó yà bẹ́ẹ̀ yóò jẹ jèrè ọmọ yín àmín àmọ́ àwọn kankan bẹ tádùá nìkan ọ̀ràn ọlọ́run ní ọ̀yàsẹ́gbẹ́ ọ̀tún ọlọ́ọ̀yàsẹ́gbẹ́ àlàáfíà wa aládùn ọmọ ọ̀wọ́nú àlìjẹ́ náà kò rí bẹ́ẹ̀ àfi kéyìn rin ọ̀nà tí olùwọ̀ba là kalẹ̀ ọkọ ìyàwó àti gbogbo àwa ọkọ ìyàwó àná àtọkọ̀ ìyàwó tọ̀la ti ń retí náà olúwa láàfin sọ̀gá lórí àwọn ìyàwó yín àmọ́ ìjọ́ga yín ọlọ́run so mọ́ nǹkan kan. bímọ fàtàlà bá dọ̀hún ẹ wo bí àfa hanbali ti bá wa gbogbo ẹni tí ń bá ń sọ pé gender equality kò make sense gender equality ò make sense ibi a ti pilẹ̀ òun làfa ń bà lílọ ni ah, ebi bìkan lọ́lọ́run ti pilẹ̀ wa ọlọ́run sọ bóun ti dá nẹ́bí ádámẹ̀ ìwọ̀n ń bá a lọ bá nẹ́bí ádámẹ̀ ti ń lọ ti ń lọ bóun lẹ́ ti ń bà lí wa wa kì í ṣe é bu reality ni ìyẹn ni pé ẹ dákun ẹ má jẹ́ wọn kó bá yín gbogbo ẹni tí ń bá ń pè yín obìnrin kò sí tóbìnrin lè ṣe tọkùnrin ò lè ṣe tọkùnrin lè ṣe tóbìnrin ò lè ṣe ọfẹ kó bá yín ni o àmọ́ lọ́n pẹ̀yìn ya wa púpọ̀ òun láti sọ wájú ni bima faddala Allahu ba'dahum bima faddala Allahu wa bima anfaqu wa bima anfaqu wa bima anfaqu min amwalihim min amwalihim èyí tó pọ̀lọpọ̀ ọkùnrin nẹ́sì tí wọ́n é fàdé lẹ́nu ọlọ́run ọ̀dá dúró lórí pé kọ̀ wá múná alẹ́ nìsà ẹ̀yin yàwó ẹgbọ́ yìí náà ọlọ́run ní tẹ́ fi máa jọ́gà ìtọ́kùnrin ó fi máa jọ́gà ńlé bìmá àǹfà kú torí pé ẹ̀yin lẹ máa gbé náwó lé ẹ̀rí gbogbo mo ti rèlú bọ̀ ọ̀wọ́ náà lọ ọwọ́ bẹ́ẹ̀ kì í sọkùnrin gidi nínú ṣẹ̀ríà ìsìláàmù irú ọkùnrin bí ó qualify láti jọkọ ìyàwó ọkọ ìyàwó wa tò ní ọlọ́run ó jẹ qualify o ẹ̀rí kéèyàn máa wá jẹsẹ̀ mọ́lẹ̀ lásán kọ́ mọ́ lójúṣe kan lé kọ́ bá a mú. Aya Kùránì là ń ké fúnra wa o, bima anfaqu. Bima anfaqu min amwalihim. Kọ́dà bẹ́yàn bá níyàwó mílọ́níà òdodo ọ̀rọ̀. Bẹ́yàn bá níyàwó mílọ́níà tọkọ sì jẹ́ tàùzàníà ntí ya mílọ́níà ó jẹ bàbá tàùzàníà lọ́gbọ́dọ̀ wà nínú Ìsìlámù bó ti rí nù. No obìnrin tó bá wá dáa bí kùránì ti wí fàṣọ́lì hátù fàṣọ́lì hátù òun náà wá wò pé ọ̀dà ẹmú yìí ti ń bẹ lọ́wọ́ la jẹ lánàá èmi lówó ta lè fi rẹran obìnrin rẹ nù. tọ́ni tá a. amọ́kùnrin ọ̀gbọ́dọ̀ dóńdó pé èmi mo ti wélé ìwọ náà lọ́ọ́ wáyé hun kì í sọkùnrin gidi ni o gbogbo ọkùnrin tí ń bá ń pé inú àwọn ọmọ yín ọmọ àkọ́bí nìkan lòun ọ̀ràn sùkú àkọ́mọ́dé ń wí o ojúṣe yín ni gbogbo ìnáwó àtàwọn ọmọ àtàwọn ẹ̀yà wọn ọlọ́run ní jẹ́ kó wúwo jẹnìkọ̀ kan wa lọ ọlọ́run fa àlùbáríkà sígbéyàwó tí a tó lónìí yóò bùn àtìyàwó àti ọkọ rẹ̀ yóò bùn ọlọ́mọ tí ọlá àlùbáríkà wasallallahu ma wasallim wa barika ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in. ẹ̀rọ̀gbẹ̀ allahu akbar. allahu akbar. àdúgbò fún àbáwá dr abdulrazak abdulmajid ẹ rí i pé ńgbà tí wọ́n wọ agbami ọ̀rọ̀ tán ó dàbí kán má dákẹ́ mọ́ àmásìkò ni ò sí mọ́ gbogbo tí àwọn àfáà ti ń tọrọ fún wa